والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم Thank you. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشل الأمور مهدفاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ الله ọlọ́run أبا الله أبتي Allah ọba tí sí àwọn ẹ̀dá ẹ̀ láti lè bá mú wọn kúrò nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ ọba yìí onílọ́lọ́bọ́ tó dá ẹni kọ̀ọ̀kan wá ìgbà tí ọlọ́wọ́n bá dá wa tán ọlọ́wọ́n bá aláwọ̀ wá sí wá mùsùlùmí òdodo ọlọ́wọ́n bá tí ó ti wá ní ọba náà lọ́ba tí adúpẹ́ fún àpadà ibú tí báyàn tẹ́yàn fi kú nínú ẹ̀sìn Islam kọ́lọ́mọ́jọ ọbẹ̀ nìkọ̀ọ̀kan wa ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba wa èyí tó dáadì nínú ọ̀rọ̀ tí èèyàn máa ń gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó máa ń ní ṣe pẹ̀lú Quran ojú ọ̀nà tó dáa tẹ́yàn máa ń tẹ̀lé òun náà ni sunna anábíwá Muhammad sallallahu alayhi wa gbogbo nǹkan bá gbé kalẹ̀ fún wa lẹ́sìn tàbíre àkọọ́lẹ̀ rẹ̀ ẹ̀rí ẹ̀ nínú Al-Qur'an táàrí wọ́n èpè lẹ́sìn bídíà ni wọ́n máa ń pè àdádálẹ̀ innovation gbogbo tábà ti pè lẹ́sìn táwọn àdíyèsí táàbà wọ́n èpè lẹ́sìn innovation àdádálẹ̀ ni wọ́n máa ń pè kọ́lọ̀mọjà bá wọn ṣe é súnà nẹ́bí náà lọ dáájú òun náà ni ojú ọ̀nà tí ọlọ́run bá Allah fẹ́ ká máa tọ̀ nítorí pé ànẹ́bí lọ́lọ́run bá rán sí wa Al-Qur'an àti hadith méjèèjì là yanjú ọ̀rọ̀ ẹ̀sìn wa abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́jà wa kúrò lẹ́yìn anábíwá Muhammad ẹ̀yọ́ mayami lọ́kùnrin àti lóbìnrin àtàwọn tá a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́ máa bẹ́ẹ̀ nìkan kan wá mo tún kí wa lẹ́ẹ̀kan sí pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ìtí ní kí n fi sọ̀rọ̀ lénìí òun náà ni àhàmíyàtò dáhàwá tí. إلا الله أهمية الدعوة إلا الله importance of da'wa ìmọ̀ àtẹ̀yẹ̀ sójú ọ̀nà ọlọ́run báwo ló ṣe pàtàkì sí ìmọ̀ àti àwọn èèyàn sí ọ̀dọ̀ ọlọ́run. báwo ló ṣe pàtàkì sí nínú ìṣẹ̀mí wa àdáwọ̀tò lọ́lọ́ ìmá pé àwọn èèyàn lọ́sọ́dọ̀ ọlọ́run kéèyàn máa ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn kéèyàn máa mú àwọn èèyàn lọ síbi tí wọ́n ti gbàgbọ́ yé nípa ẹ̀sìn ọlọ́run ìyàtọ̀ lọ́bu àdùkú ní fìdí nílá azza òun náà ni ká bá lọlẹ̀ bá àwọn èèyàn tí wọ́n mọ̀ kán lè bá mọ̀ ká máa ṣàlàyé fún wọn nípa ọlọ́run ká máa ṣàlàyé fún wọn nípa ẹ̀sìn ọlọ́run ká máa ṣàlàyé fún wọn nípa àwọn ojúṣe wọn tó yẹ kí wọ́n ṣe lórí ilẹ̀ ọlọ́run ká máa mú wọn kúrò nínú àwọn ẹ̀sìn tó kù láyé ká máa darí wọn lọ sínú ẹ̀sìn Islam nìkan òun ni wọ́n ń pè ní àdáwọ́tú ìlọ̀lọ̀ nígbà tó jẹ́ pé ẹni tá a gbọ́dọ̀ sìn ẹnìkan náà ni òun náà lọ́lọ́run kí ló dé tá a fi gbọ́dọ̀ sí ọlọ́run nìkan nítorí pé òun nìkan náà ló dá wa nígbà tó lọ́run dá wa la yushārikuhu ahadun fī khalqihi. kò kankan bẹ́ẹ̀ kò kankan nínú ẹ̀dá ọlọ́run tó kún ọlọ́run lọ́wọ́ ńgbà náà tọ́wọ́ kún ọlọ́run lọ́wọ́ tí gbogbo wa òun náà ni Allah ọba tó dá yìí òun nìkan náà lágbọ́dọ̀ máa wá sìn nítorí pé òun nìkan lọ́dá wa a'udhu billahi minash ọlọ́run bá ní yá ọlọ́ni mo pe ẹ̀yàn ọmọ èèyàn ọgbọ́dọ̀ rẹ̀ pákùnmù lẹ́sẹ̀ ẹ̀kọ́ lákòókùn ọlọ́ni ẹ máa ń sin ọba tó dá yín tí ń tọ́jú yín ẹ̀yọ́ màá yára ni ta ló dá wa jàmá ta ní ń tọ́jú wa jàmá ta ní ń fún wa lómi látòkè sámà ta ní ń fún wa látẹ́gùn ta ní ń fún wa lóòrùn ẹ̀yọ́ màá yára ta ní ń mú àwọn tá ń jẹ ta ní ń mú jáde látinú ilẹ̀ ta ló fomi sínú ilẹ̀ fún wa tá ń fà jáde ta ló dá mi ta ló dá wọ ta ló dá gbogbo tí ń bẹ ta dá ọlọ́run kò sí kò sí ní kí ni e-, èsì rẹ̀ kí lè sí rẹ̀ kò sí. gbogbo tí ń bẹ pátá creation ìtọ́lọ̀ ń dá ni ẹnìkan náà ni creator tani kí ó tọ́ wa Allah tọ́lọ́ yẹ ká bá wá sí ẹni bá ti ń sin kíní kan lórí ilé ọlọ́run ìtọ́lọ̀ ń dání ń sìn nítorí a ti fìdí ẹ̀ múlẹ̀ pé lẹ́yìn ọlọ́run ìtọ́lọ̀ ń dá lókù àwọn tí wọ́n ń sin jí kí ni wọ́n ń sìn ẹ̀dá ọlọ́run àwọn tí wọ́n ń sin rin kí ni wọ́n ń sìn ẹ̀dá ọlọ́run àwọn tí wọ́n ń ṣe òṣàwọ́ ni wọ́n ń ṣe lù yìí kí ló sá àwọn tí wọ́n ń bọ̀ talọ́dàgẹ́mọ jẹ̀má talọ́dàgẹ́mọ agẹ́mọ lóye ká máa sìn àbọ́lọ́ tó dàgẹ́mọ talọ́dàṣàgó sẹ́sàgó lóye ká máa sìn àbọ́lá bọ́pọ̀ lọ́wọ́ ọba dàrú èsì tó yẹ ká fọ̀ náà ni ọpọlọwọ́ ò ní dàrú o ọlọ́run bá ní wọn máa kọlákọ̀ tó lè jìnnà wọlé ìnsá ilẹ̀ àlẹ́yà àbùtò ni ọlọ́run bá ní wọn ọ̀dá gbogbo yín àtàlìjànú àtẹ̀yàn àbíkẹ́ máa ṣe ilẹ̀ àlẹ́yà àbùtò ni àbíkẹ́ máa ṣe ní ọlọ́run nìkan ní kẹ́ máa ṣe àdáwò tó bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa táwọn máa lọ bí ajọ́ mọ́ táwọn máa lọ lè bá ṣàgó táwọn ó sẹ́yọ̀ ọlọ́mọdé àmọ́ aláìláyé táfìlọ ní bọ́lọ́run tẹ́lá wa tí ọ̀rọ̀ ti yé báyìí àwa la fẹ́ bá sọ̀rọ̀ lẹ́yìn bóò láà ṣe fa àwọn tí wọ́n ń bẹ níbi Ṣàngó bóò láà ṣe fa àwọn sí ọ̀dọ̀ Ọlọ́run torí pé ibi wọ́n wà yẹn wájú ṣètọ́ wọn wà ṣètọ́ ni wọ́n ń bọ ṣètọ́ ni wọ́n ń sìn Ọlọ́run sọ nínú sọ́dún yà sí i ó ní àlàmáhàdì ọlọ́wọ́n ni ẹ ti sàdéhùn ẹ̀yọ́ ọmọ ẹ̀nẹ́bí ádámà aláta abúrú ṣètọ́n ipò ẹ̀ ní sí èṣù ìnáwó lọ́kùn àdóhùn mú bí ọ̀tá yín lè sù ẹ má sì ọ̀tá yín kọ̀fẹ́kẹ̀ wà lìgánà wà ní ibùdó ní èmi ní kẹ́ máa sì ága sọ̀rọ̀ tó ọlọ́wọ́n bá ní kẹ́ máa ọlọ́run òun náà ni ojú ọ̀nà tó tọ́ àwọn tí wọ́n lọ chọ́ọ̀tì tó wọ́n lọ lè pé ànábì Ìsá jésù olúwa wọn jésù lọ́dá wọn tọ́lọ́dá wọn jàmá kìrẹ́tọ̀ ní jesus ní àbí kìrẹ́ṣà ṣé kìrẹ́ṣà lọ́rẹ̀ ká máa sìn àbí kìrẹ́tọ̀ ọ̀rọ̀ kílẹ̀ àbí òkílẹ̀ àjàmá ọlọ́run wá ní gbogbo àwọn tí wọ́n ń bọ̀ nìsà àtàwọn tí wọ́n ń gbé jésù lọ́lọ́run tí wọ́n ń fi jésù ṣe kẹta ọlọ́run mẹ́ta lọ́kan ọlọ́run sọ̀rọ̀ wọn nínú al-Qur'an al-Karim ọlọ́run ní innal ladhina kafaru min ahli al-kitab ọlọ́run bá ní ẹ̀rí àwọn kèfèrí náà wọ́n táa fún tíra síwájú tọ́láwọn ń tẹ̀lé ànábì Isa tọ́láwọn ń tẹ̀lé ànábì Musa wal mushrikin àtàwọn abọ́gi bọ̀pẹ̀ fi nari jahannam ọlọ́run bá ní tẹ́ ti jáde láyé tí wọ́n bá túbá inú na jahannama ni wọ́n bọ̀ khalidina fiha wọn ò ní jáde ń bẹ̀ mọ́ tẹ́ ti wọ̀ bẹ̀rẹ̀ onígbónú alájẹmá ẹni tí ń sin èṣù ẹni tí ń sẹ̀sẹ̀ mí yàtọ̀ sí Islam ọlọ́run bá ní lọ́jọ́ ànámà ni wọ́n ń bọ̀ họ́ọ̀lì dínà fi hàn àwọn òní jáde ń bẹ̀ àwọn bẹ̀rẹ̀ ọ̀hún bá fún gbogbo àwọn tí Islam ò tí yé kọ́lọ́mọ́sàjì ó yí àwọn náà ọlọ́run tó fi yí àwọn akọ́lọ́mọ́sàjì ó yí àwọn náà torí yáàdì lọ́rùn lè ìhí mọ̀ ń yẹ ṣáà ẹni tó bá wu ọlọ́run ọba lọ́lọ́run máa fi mọ̀ náà o kí ló dé pé àwọn gbọ́n àbáwọn á máa ṣe àti ẹ̀sìn bẹ̀rẹ̀ nígbà tó lọ́wọ́ ń kọ kádàrá ìgbà tó lọ́wọ́ ń kọ kádàrá ìgbà náà lọ́kọ àwọn apá máa jẹ́ mùsùlùmí àti ìdílé ayé ń gbà yẹn ọlọ́wọ́ ètí ìdásámà àtìlẹ̀ tọ́lọ̀ ti kọ́ sínú àkọọ́lẹ̀ pé àwọn ọmọ jẹ́ kí ni àmọ́ jẹ́ mùsùlùmí gbogbo àwọn tí wọ́n pe jésù lọ́lọ́run ọlọ́mọ́sàbà islam ẹ̀yọ́ màá yára mi àwọn táwọn bá pè sí lọ́sí Islam àwọn ẹ̀rọ àwọn tí wọ́n ń bọ̀ òrìṣà tí wọ́n ń sin tọ́lọ́ ń dá náà àwọn ẹni kejì táwọn bá pè sí lọ́sí Islam òun náà làwọn tí wọ́n lọ church àwọn kírísítẹ́nì àmọ́ pè wọ́n sí lọ́sí Islam ọ̀rọ̀ wọn la dáwà bí lónìí àwọn ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ táwọn bá pè sí Islam àwọn ọwọ́ àwọn abọ̀rìṣà àwọn oníṣẹ̀ṣe ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn tí wọ́n lọ church wọ́n di mélòó wọ́n di méjì àwọn agbáwá jẹ́ mùsùlùmí tó jẹ́ pé wọn ò dúró níyì wọn ò sì dúró lọ́hùn-ún ń ṣe Islam oyé. Okay? wọ́n tún wá ń lọ bí ọdún ṣẹ̀ṣẹ̀ yóò wá jímà yóò sì wá ìdí yóò pẹ̀rẹ̀ léyà yóò tó bá wọn sọdún agẹmọ́ àwọn ìyẹn náà àwọn náà ní mùnáfìkì kí ni mo pè é àmàrí wọn ní sọ́ọ̀sì àmàrí wọn ní mọ́ṣáláṣí àmàrí wọn ní ilédì ilédì àmàrí wọn ní jímà àwọn ni àlùmùnáfìkùn àwọn náà a máa pè wọ́n sójú ọ̀nà káwọn náà kan kúrò nínú mọ̀nà ní àtìsèkì mọ̀nàfík ojú kan lèyẹ máa dúró àwọn ẹlẹ́ẹ̀kẹrin tá a tún máa pè òun náà ni àwọn mùsùlùmí tó ń gbọ́ lọ́n gbọ́ tí wọ́n wá jẹ́ ń kírun ń a máa pè àwọn náà sójú ọ̀nà wípé ọ̀sẹ̀ bọ́ lóòótọ́ àmọ́ bẹ́ẹ̀ mi ìyẹn bá bọ́ lọ́wọ́ ẹ̀ ọ̀wọ́ náà kó tó wà lìjẹ́ náà a máa pè àwọn oníṣìná ibi ká máa ṣe ṣìná máa a máa pè àwọn tí wọ́n ń gbé owó èlé tí wọ́n jẹ́ mùsùlùmí òdodo kí wọ́n máa gba owó èlé má ashabul kabairi minal mu'minin àwọn tí wọ́n ò ṣẹbọ àmọ́ wọ́n ní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí wọ́n ṣe kí ó ní èèyàn mélòó táwọn máa pè láyé jama ẹlẹ́bọ kìrìsìtẹ́nì mùsùlùmí ẹlẹ́bọ tí ń yọjú mọ́ṣáláṣí tuntun lọ ọ̀dọ̀ àwọn kèfèrí àtàwọn mùmínì òdodo tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ ńlá abẹ́lẹ́ nínú àánú rẹ̀ gbogbo apáta kọ́lọ́mọ́sà fẹsẹ̀ wà lé náà dáwà ká máa pèèyàn sójú ọ̀nà ọlọ́run ọba ó ọlọ́run bá ní wà máa kọlákínà sẹ́mà àwọn àrùdọ̀ wà máa bẹ̀yìn náà máa la ìbí ọlọ́run bá ní àwọn ọlọ́run bá àwọn aládá sẹ́mà àtìlẹ̀ àti tí ń bẹ láàrin sẹ́mà àtìlẹ̀ ọlọ́run bá ní àwọn adá fún eré ẹgbẹ́jọba ọlọ́run ní sẹ́mà yẹ òun ọ̀dá fẹ́rẹ́ ilẹ̀ náà òun ọ̀dá fẹ́rẹ́ àwọn tá a dá sáàrin ilẹ̀ àti sẹ́mà ilẹ̀ mi àtàlìjànú ọmọ èèyàn àtàlìjànú ọlọ́run Suratul Anbiya Quran 21 ayah 16 kí ló bó pé Suratul Anbiya ah, Quran 21 verse 16 ìdọ̀wọ́lá òun ti ní òun ọ̀dá òun fẹ́rẹ́ òun òṣèré débi pé òun dáwà àwọn náà àgbọ̀dọ̀ ṣe kí ni àgbọ̀dọ̀ ṣeré kí láàmà ṣe jẹba kí láàmà ṣe wa ma khalaqatul ilẹ̀ alẹ́ àpòdù lọ́lọ́wọ́ bá ní ẹ̀sìn ilẹ̀ máa ṣe kí ni ilẹ̀ máa ṣe lédìdì ọlọ́run bàbá ti ń jí báyìí alọ́lẹ̀ kírun bàbá kírun tán aṣàdúrà bàbá aṣàdúrà tán àwọn àtàjẹ lọ básìkò ní bá tó àtúnṣe kí ni àtúnkírun irun irun irun galawa kí láyé ìjọ fún ọgbọ́dọ̀ dínú lọ́wọ́ nígbà abẹ́rẹ́ tó wá dé aago méjìlá àtọgbọ̀nsẹ́jú lẹ́ẹ̀kan wọ́n wá pè mí wọ́n ní kí n máa bọ̀ wá pé wáàsí ti kàn mí mo wá gbọ́ tí agbóǹkòrò wípé àsìkò ti tó Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ọ̀dá gbọ́rọ̀ tó bí ní bọ́ ti gbọ́ Allahu akbar Allahu akbar tí wọ́n bá ti pèrún gbogbo tó bá ti ṣe lọ́wọ́ ọ̀pá tì ní tó bá gbẹ́sìn yé o àmọ́tẹ́sìn ọ̀bá yé ó fún wa lẹ́síkìsì wọ́n jagun lọ́wọ́ wọ́n jagun ẹ̀sùn lọ́wọ́ fàyídà kún tẹ́fẹ́ ní fàákọ́mù tàláhùmọ̀ sọ̀lá ọlọ́run ní ọyá ẹ̀kẹ́rùn wọ́n sì ń jagun lọ́wọ́ ogun tí wọ́n jà yóò gbógun ní jama ogun ẹ̀sùn tani wọ́n jagun mú ọlọ́run tàlómi kí wọ́n dógun dó nítorí kí ni nítorí òun ṣé wàá sí láwọn wá ṣe lásìkò róòtò láwọn wá ń fìdí mọ́lẹ̀ pé ẹ̀ẹ́dá ṣetán tàbá ṣetán àmọ́ ṣe kí ni àmọ́ kí ọlọ́run ní sọ wá ní mùsùlùmí bẹ́ẹ̀ abúlábùrù masáwòtì ó bí ànábì ó ní awùlẹ̀ àmàlù àhábù ilẹ̀ Allah ó ní iṣẹ́ ìlọ́lọ́run nífẹ̀ẹ́ sí jùlọ nínú iṣẹ́ tẹ̀yìn máa ń ṣe lé ayé nínú iṣẹ́ ìjọsìn tọ́lọ̀ torí ẹ̀dá wa ẹgbọ́n tí anábì sọ anábì ní as-sala ala waqtiha ala waqtiha anábì ní kéèyàn máa kírun tásìkò tó bá ti wọlé gbàrà náà ni torí lẹ́tọ̀ lásìkò alẹ́ ní ká lọ lẹ́ka padà wà lágùn márùn-ún ẹni bá ní wà sí wà ní olúwa àmọ́rún lásìkò kátó wá pé ọ̀n tajà ọ̀n rajà kátó wá pé òun kó ma ọ̀n bá wọn parí ìjà ẹ mítí ni ẹbí kátó wá pé ọ̀n bẹ ní ibi òtí ń ṣeré ọwọ́ wo bọ̀ àbọ̀ òun wo drama àbọ̀ òun wo music èyí bá dàgbà tá à ń ṣe wọ́n ní ká dáa dúró tí ìbá ìrún bá ti ṣe kí ni tó bá ti wọlé kátó wá pé àwọn nǹkan míì tí ṣe é ìbáàdà wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin ọlọ́wọ́n ọba ni ẹ máa ń sinmi ẹ máa kírun títí tẹ́ fẹ́ ní màláìka kú ìjọ tí màláìka kú bá ti yọjú ìgbà náà ni irun dópin kọ́lọ́mọṣẹ́ wa ní akírun fẹ̀rún náà o àmúyẹ́tò dáwà ẹ̀yọ́ màá yá mi yóò dá ká máa kòkò sójú ọ̀nà ọlọ́wọ́n ọba wa nítorí pé kẹ́sọ̀rọ̀ ti àṣùbọ̀hátù wọ ṣàwà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ilé ayé tí wọ́n wá kò jíwó dúró tọ́lọ́wọ́n bá máa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ọ̀rọ̀ ẹ̀sìn wọn ti dàrú àwọn èèyàn wọn ọ̀nà ti ń ta torí ẹ̀dá wọn àwọn èèyàn ti sùn wọ́n ti ń falala wọ́n ti ń watọ́ àwa aláwa jí wọn pé ẹ dìde ẹ dìde àsìkò òkú tó àsìkò okú ó ti tó ẹlòmí okú lẹ́ni èní ní okú kò ní dọ́là kọ́lọ́mọ́jú ó ti yà fẹ́ni kọ̀ọ̀kan wọn báyìí ẹlòmí dọ́kan náà lókù fún bẹ́lẹ̀ bá ti súlẹ̀ mí títẹ̀ ti parí àárọ̀ lá ní okú ẹlòmí jọ méjì lókù ẹlòmí ọ̀sẹ̀ kan ẹlòmí ti gbà àárọ̀ rẹ̀ tán ẹlòmí ti kírun ó ti kírun lórí rẹ̀ tán kò sí mi fún mọ́wájú ọkàn rò pé òun ó sọdún tí ń bọ̀ ni ọdún ọdún ti tán ìgbà táwọn ọmọ ìgbàtà jáde láyé yìí ẹnìkọ̀ọ̀kan wa á wà ló lè máa tara bọ ẹ̀sìn ọlọ́run á sì máa pe àwọn èèyàn sínú ẹ̀sìn ọlọ́run àwọn èèyàn kú lọ́mọdún mẹ́wàá ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún fifteen years old ó ti kú ẹlòmíì twenty years ó ti kú ẹlòmíì twenty one ẹlòmíì twenty five ìgbà wo ni wọ́n mọ̀ tí wọ́n kọ fún ọ tọ́wá ní ìwò tí ìráyè fẹ́ sìn ìwọ́n fẹ́ kọ́kọ́ jẹ ayé náà kó tó sí lọ́run nítorí ọmọ fẹ́ kú ọlọ́mọdé jẹ́ mi wọ́n gùn nílé dáadáa kọ́mọ pèrè sójú ọ̀nà ọlọ́wọ́ báyìí ad-da'watu ilallah min ahsanil nínú àwọn iṣẹ́ tó lágbára tó sì ní ládàá lọ́dọ̀ ọlọ́run ni èmi ọmọ pèsè sójú ọ̀nà ọlọ́run ìwọ náà ọmọ pèsè sójú ọ̀nà ọlọ́run gbogbo wa máa ń ṣe kí ni a máa pè àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run wa mọ́nà ahsanu qawlan mimman da'a ila Allah wa amila salihan wa qala innani minal muslimin ọlọ́run ọba ní kò sẹ́ni tí ó da tó ẹni tí ń pè yẹn sójú ọ̀nà ọlọ́run gbogbo ẹni tó bá ń pè yẹn sójú ọ̀nà ọlọ́run òun ló lọ́lá jù lọ́dọ̀ ọlọ́run ọlọ́lá ju ọba ìlú lọ ju pírẹsidẹ́ǹtì ìlú ẹni tí ń pè medic doctor lọ ọlọ́lá ju engineer lọ ọlọ́lá ju millionaire lọ ọlọ́lọ́wọ́ mọ́ni ahsanu qawlan mimman da'a ila Allah ọlọ́lọ́ kò ṣẹ́ni tó dáa tó ẹni tí ń pè pè sójú ọ̀nà ọlọ́ wa amila salihan òun náà sì ń ṣiṣẹ́ rẹ̀ wa qala innani minal muslimin ìsì jẹ́ yí àwọn èèyàn pé mùsùlùmí làwa mùsùlùmí làwa mùsùlùmí ni mí ìsì islam proud kìí tìjú pẹ̀lú islam Akọkọ ẹni tí kọ́kọ́ máa ń pè pè sójú ọ̀nà Allah Allahu ọba ọlọ́wọ́ bá Allah gẹ́gẹ́ òun làkọ́kọ́ ẹni tí máa ń pè pè ọlọ́wọ́ sọ́nà àlùkùrá àríkìrì ọlọ́wọ́ bá ní wallahu yad'u ila ọlọ́wọ́ bá ní ọba yín Allah òun ni máa ń pe àwọn èèyàn sí ilé àlàáfíà ni ويهدي من يشاء إلى صراط مستقيم ọba èyí ní sì máa ń fa àwọn èèyàn mọ̀nà lọ sójú ọ̀nà tọ́tọ́ ṣéètò yunus quran ten verse twenty five ọlọ́run ọba aláàtí ń sọ pé òun gan fúnra òun òun pè yín lọ sálì jẹ́nà ẹ̀dáhùn ẹ̀dáhùn ádáhùn àbá nídáhùn ádáhùn àbá nídáhùn ọlọ́mọdé sọ ọlọ́mọ àlì jẹ́nà ọlọ́run ọba aláàtí wá anábìá muhammad sallallahu alayhi wa sallam anábìá náà. وداعية إلى الله الله أبني يا أيها النبي الله يا محمد إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا أولا وبارا قوم جري أويا kóòsù máa ń dùn wọn nú kọ́ máa fún wọn ní ròdùn ní kí wọ́n wà lè jẹ́nà tábà ṣiṣẹ́ rí wọ̀nà sí rọ ilé ànábì kọ́ máa kìlọ̀ fún wọn ibẹ̀ tí ọba sí Islam yọ wọn náà lọ́wọ́ wọ̀dá ìyá ní ilẹ̀ láà ọ̀dá ìyán ìlọ̀lá ìrànẹ́bì àṣíọ́ ní ẹni tí ó máa pèpè sójọ́nà ọlọ́run bí ìdílé ìpẹ̀lú yọ̀ǹda ọlọ́run wọ́n sì rájẹ mú nírọ́ àṣíọ́ ní àtùpà àṣíọ́ ní ìmọ́lẹ̀ fáwọn èèyàn sọ́tàlá azab Quran thirty three verse forty five forty six gbọ́dọ̀ ọlọ́run ọba aláàfin ń sọ bẹ́ẹ̀ ànẹ́bì náà olùpèpè sójọ́nà ọlọ́run alùmọ̀mí náà gbogbo adájọ́ olùgbàgbọ́ ọlọ́run bá aláà àmọ́lára na dá àwa ọlọ́run ní káwa náà ká má dákẹ́ gbogbo àwọn tí ó mọ̀nà ká lọ lè bá wọn ká sójú ọ̀nà ọlọ́run ọlọ́run bá ó ní ọlọ́run ní jama ọlọ́run ní káwọn jama kan tí wọ́n dìde láàrin láàrin àwọn ọkùnrin láàrin àwọn obìnrin ọlọ́run bá ní táwọn jàmá yẹn bá dìde àwọn àfẹ́sì tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọlọ́run ní kí wọ́n dìde lọ́kùnrin wọn lóbìnrin wa yad'una ila al-khair kí wọ́n máa pèpè lọ síbi dáadáa wa ya'muruna bil ma'ruf kí wọ́n máa pàṣẹ dáadáa fáwọn èèyàn ìpè ẹ máa ṣe dáadáa wa yanhauna 'anil munkar kí wọ́n sì máa kọ ìbàjẹ́ lórí ilẹ̀ wa ulaika humul muflihun láwọn tí wọ́n bá dìde tí wọ́n ń jíṣẹ́ ọlọ́run tí wọ́n ń ta àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ọlọ́run bá ní àwọn ni wọ́n jèrè sọ́tọ̀ alimura quran three verse one oh four ìbẹ̀rẹ̀ ọlọ́run ti sọ pé ó mọ̀lẹ́ mo fòlè hù gbogbo àwọn tí wọ́n ń pe àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ọba ọlọ́run bá ní wọ́n là wọ́n là kúrò níbi ìbínú ọlọ́run wọ́n jèrè láyé àti lọ́run kọ́lọ́mọ́sá ìfàwa náà sí ara wọn ẹ̀rọ màyá mi àgbọ̀dọ̀ dákẹ́ lẹ́nìí ẹ̀rí pé ọ̀nà méjì ni wọ́n máa ń pe àwọn èèyàn sí báwọn ṣe jòkó nínú ọ́ọ̀lù yìí sí tá ń ṣàlàyé nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa à ń pè wá lọ sójú ọ̀nà ọlọ́run tó bá tún yẹ tó gbọ́ pé wọ́n ní àwọn ní fújì àwọn ní pọ̀ àwọn náà tún bọ̀ àwọn náà ń bọ̀ wá kọrin ẹ̀dùn láwọn lọ lọ. ṣe rí òun náà máa pe àwọn àjọ tiẹ̀ náà ọlọ́run bá là ọwọ́ sọ fún wa yìí pé ká má fi àwọn èèyàn lẹ̀ o ṣẹ́ni tá a bá fọ àwọn èèyàn lẹ̀ tá a bá pè wọ́n sójú ọ̀nà ọlọ́run tí wàhálà bá dé àjọra ni fámílì ẹ̀ ti mutí tọ́dákẹ́ níjọ́ tó bá padà ní kánsà yọkàn àbí òní kan yọkàn ẹgbẹ́ rẹ̀ tí ń nígbè yahoo tó dákẹ́ níjẹ́ tó bá di pé ọwọ́ bá yọkọ̀ àbí oníkọ̀ yọkọ̀ wọ́n lè àwọn tí wọ́n ń ṣe bọ́ tàbá dákẹ́ níjẹ́ wàhálà bá dé bá wọn yọkọ̀ àbí oníkọ̀ yọkọ̀ wa anábìnrin ẹ dákẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ti mọ̀nà anábìnrin àpèjúwe àwọn tó mọ̀nà àtàwọn tí ó mọ̀nà. òun náà ni àpèjúwe àwọn ìjọ méjì tí wọ́n fẹ́ wọ ọkọ̀ ojú omi wọ́n fẹ́ wọ ọkọ̀ ojú omi ànábì ni wọ́n wá pẹ́ra wọn sí méjì wọ́n pẹ́ra wọn sí méjì àwọn kan wà lókè omi yẹn onípele kan ni àwọn kan wà àwọn Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní wa kana alladhina fi asfaliha àwọn tó wà ń sàlẹ̀ ìsàs takọ̀ min al-ma' tábà fẹ́ mú mi marru ala man fawqahum wọ́n wá gùn òkè lọ wọ́n lè bá àwọn tó wà lókè pé kí wọ́n gbomi fáwọn àwọn èèyàn máa gbomi fún wọn wọ́n gbé omi yẹn wọ́n gbé lọ sísàlẹ̀ wọ́n máa lọ bí mú àwọn tí wọ́n bẹ́ẹ̀ sàlẹ̀ níjọ́ kan wọ́n wá ronú faqalu law anna faraqna fi nasibina kharqa walam nu'zi man fawqana kí ló dé táwọn náà tá à lu ọkọ̀ ojú omi tiwa náà lábẹ́ tá a bá ti lu lábẹ́ a máa gbomi nísàlẹ̀ a ní ní bùkátà sí pé a tó ń ṣe kí ni a tó ń lòkè lọ lè gba ọkọ̀ dànù sínú omi alẹ́bí ní gbogbo àwọn tí wọ́n bẹ lókè yẹn ọ̀yìn tàràkùrù tí wọ́n fi wọ́n lẹ̀ wọ́n máa aráàdú hálàkù jẹ̀míà tí wọ́n fi wọ́n lẹ̀ tí wọ́n fi dá ọkọ̀ ojú omi lu lábẹ́ omi ọ̀wọ́lé tó bí bá ti wọlé àtàwọn tó wà ń sàlẹ̀ àtàwọn tó wà lókè kí ló ṣẹlẹ̀ sí gbogbo wọn gbogbo wọn tẹ̀rì alẹ́bí ní wọ́n yín àmọ́ tí wọ́n bá dí wọn lọ́wọ́ tí wọ́n ò dúró lu ọkọ̀ ojú omi yẹn lábẹ́lẹ̀ tí wọ́n pàtó lé wọn ẹ má lu ó ẹ má lu ó ẹ gbọ́dọ̀ lu kọjá ó wọ́n dí wọn lọ́wọ́ wọ́n gbèsè lọ́wọ́ wọn wọ́n gbà á mọ̀ lọ́wọ́ wọn àbókúta náà jẹ́ wọ́n náà jẹ́ o jẹ́ mi àwọn tó wà lókè ọ̀la kúrò nínú omi bẹ́ẹ̀ ni àwọn tó wà ń sàlẹ̀ ní àwọn náà ó ṣe kí ni àwọn náà ọ̀la òwe là nábì pa nígbà anábì sọ̀rọ̀ láàṣọ́lá sọ fún wa ní pé tabára wọn kan tí wọ́n ń ṣe lọ́run lérí ilẹ̀ tí wọ́n ò ṣe lọ́run tàbá tí wàhálà bá dé àtàwa àtàwọn gbogbo alájọ máa ṣe ni ìlàjọ máa jìyà torí pé ọlọ́run ọba ò ní sọ wàhálà kalẹ̀ sílé ayé àti kọjá pé a ti ṣẹ̀ ẹ wọ̀rọ̀ lu wa bó fún ní lọ́wọ́lọ́wọ́ báyìí jẹ́ máa kò sí ìkàkà tó fà á o ẹ̀ṣẹ̀ ni o ara tó tó fà á ni pé ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń báàkì àwọn ẹlẹ́ṣẹ̀ ààrẹ sọ fún wọn yí pé wọ́n ń ṣe ọlọ́run nígbà tí àwa dé àtàwọn tó ṣẹ̀ àtàwọn tí ó ṣẹ̀ gbogbo àdájọ́ ṣe kí ni lájọ́ ń ferí fa ló ṣe jẹ́ pé bá a bá ń pe àwọn èèyàn wípé ká mọ̀ ṣẹlẹ̀ ọmọ àwọn náà fúnra wa á padà wá jàǹfààní rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa òbúrò dá wa ẹni tí ń pèpè sójà ní ọlọ́wọ́ ọba lágbájá máa kírun wọ́n ṣe bọ́ máa wọ́n ṣe lọ́hùn wọ́n jalè máa wọ́n ṣe ṣùnà máa wọ́n ta tẹ́tẹ́ máa wọ́n gbowó èlé máa wọ́n pa ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lẹ́kùn mo bá ń kájẹ́ gbogbo ẹni tí ń bá ń pèpè sójà ní ọlọ́run wọ́n ní yọ gbà dáadáa anábìnrin máa ń da ilé àhùdá ẹni bá ń sọ̀gbà sójú ọ̀nà ọlọ́run káàdà láwọn òmìnira láàjírí méjìlè òjò rí mà ní tàbà àhù anábìnrin dèdè ládá tá fún ẹni tá a pè sójú ọ̀nà ọlọ́run ẹni tó ní kọ́ bá kírun ìwọ ló ṣe wà sí fún ló píríṣì fún ló fi ń kírun gbogbo òrùn tí máa ń kí dèdè ládá tá fún àáfún wọ̀ tó pè é máa kírun torí pé pè é kò ní kírun ló ti jẹ́ pé iṣẹ́ dáwà ká máa pètò sójú ọ̀nà ọlọ́run ọba ládàá rẹ̀ ń ṣe kí ni ládàá rẹ̀ pọ̀ gan-an ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àdébìnrin àdáàlú alàlọ́fà yìí kẹfà yìí ni àdébìnrin ẹni tí ọtọ́ka àyàn síbi dáadáa ipe ṣe dáadáa ó dà ṣe onítọ̀hún sì ṣe dédé ládàá tá fún ẹni tí wọ́n pè yẹn tó bá ṣe ilá fún ẹni tí ọtọ́ka rẹ̀ síbi dáadáa ọmọ ya wọ́n ní ìdí one million ní mọ́ṣáláṣí yẹn gbé kalẹ̀ fún wọn sàrà dà tí wọ́n ti jáde kìámà èèyàn gbà dáadáa ó tó ń sì fa one million yọ ó sì gbé kalẹ̀ fún wọn mọ́ṣáláṣí wọ́n ní akọ̀ one million naira sàrà ládàá one million naira akọ̀ sínú fáìlì olówó yẹn ẹni tó lọ lè bá pèsè sàrà akọ̀ ládàá sàrà one million sínú àkáǹtì tẹ̀ náà ló ṣe jẹ́ pé iṣẹ́ tó dáa jù láyé òun náà ni kéèyàn máa tètè sójú ọ̀nà ọlọ́run ọba wa àlàwùlà máa wà lásàtúlà àmbíyá àwọn àlùfẹ́ẹ̀sì àwọn ọmọ tètè àwọn ni wọ́n jogún àwọn anábì ọlọ́run àwọn ńkọ́ àwọn náà máa tètè ẹnu wọn báyìí bá sọ dá wa lójú níjẹ́ ọba dá wa lójú ọgbọ́dọ̀ tètè lọ́bẹ̀ anábìrin bá níbo à ní wà lọ́wọ́ àáyà ìbáàjẹ́ àyà kan àyà tó yí ọ dáadáa anábì ni ìwọ náà lọ lè sọ fẹ́ lòmíì ìbá àjẹ́ pé àyà kan náà lọ́ba mà àwọn anábì ọlọ́run ọba àwọn lòjíṣẹ́ ọlọ́run àwọn tí wọ́n rọ́lé àwọn òjíṣẹ́ ọlọ́run àlòwùlámà àwọn náà làwọn àlùfáà ọkùnrin wọn àtòbìnrin wọn àwọn ni wọ́n máa jíṣẹ́ ọlọ́run ọba fáwọn èèyàn ipò tí wọ́n wà yẹn ipò tó ga púpọ̀ ní ọ́fíìsì àwọn ànábì ọlọ́run mọ́nìmọ́ra àdáì wọ́n máa ń yẹ sífáàtòhò tálà wá ń pè ní ẹni tí ìmọ̀ ń jíṣẹ́ ọlọ́run ẹni tí ma ń ṣe dáwà tí ń pètò sẹ́dọ̀nù ọlọ́run ọba kí ni àwọn qualities kí ni àwọn èròyìn táàrí lára rẹ̀ táàfù mọ̀ pé ẹni yìí à ọ̀tọ̀ láti pèpè sójú ọlọ́run ọba wa alákọ̀ọ́kọ́ àyẹ̀kú na bí máa yẹ́ de ìlẹ́yìn wàhálà lè bá fi rà. gbogbo ẹni tí ọba pèèyàn sójú ọ̀nà ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ pé ẹ̀sìn tó fẹ́ ti àwọn èèyàn síbẹ̀ ìwọ náà gbọ́dọ̀ kọ́kọ́ ó gbọ́dọ̀ kọ́kọ́ máa kọ́ ọ lójú dáadáa ọmọ ń kí ọlọ́fẹ́ sàlàyé ìrun fáwọn èèyàn ọ̀kẹ́kọ̀ọ́ nípa àwẹ̀ ọlọ́fẹ́ sàlàyé àwẹ̀ fáwọn èèyàn ó sì wọ́n lọ́nà àbó ní sì wọ́n lọ́nà ó sì wọ́n lọ́nà ẹni tí ọmọ mọ́tò wà tó lọ́n fẹ́ kọ́ ẹni tí ọlọ́fẹ̀ẹ́ ra mọ́tò ọlọ́fẹ́ kọ ní kí ní ọ̀sẹ̀lẹ̀ jama ni wọ́n darí sí àwọn méjèèjì ni wọ́n darí sí jama inú gbó inú ná <laughs> tó wá pèrè ọ̀nà ọlọ́run lọ lè kéwú ó nípa ẹ̀sìn tó fẹ́ pèrè kúlẹ̀ ìṣẹ̀dí ni ilẹ̀ alábàṣírọ̀ ana èmi àtàwọn tí wọ́n tẹ̀lé ní lóòótọ́ ká máa pèpè sójú ọ̀nà ọlọ́run yẹn gan níṣẹ́ wa àwa ní pèpè àfikọ́jẹ́ pé àwa máa pèpè lérí ìmọ̀ lórí ìmọ̀ tí ó dá wa lójú nípa ọlọ́run sọ́tò wíṣọ Quran twelve verse one oh eight. kí ló lákọ̀ọ́kọ́ tó jẹ́ ìròyìn ẹni tó fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run kí ló lákọ̀ọ́kọ́ tó jẹ́ ẹni tí ó ní mímọ̀ wọ́n náà lọ lè wọlé kéwòn kó tó bẹ̀rẹ̀ dáwà. ìlú ọmọ ọfọwọ́rawọ́ ọmọ ọrùn ikú yìí ọmọ ẹ̀sọ́ láàrin bídí àti súnà ọmọ ẹ̀sọ́ láàrin àdísìdọ̀ ìrìfà àti àdísàmìlì gbogbo tọ́bà ti bẹ́ sí nínú rẹ̀ sí ọwọ́ kọ̀kọ̀lọ̀ lè mú àkọ́dá olójú lẹ́yìn náà ẹlẹ́ẹ̀kejì fi àádẹ́lẹ̀ àdáwà ọgbọ̀dọ̀ wá wà Ọ máa pè àwọn èèyàn nítorí ọlọ́run ọgbọ́dọ̀ máa pè èèyàn nítorí pé wọ́n bá bọ̀ lówó àfáàmì tí ẹ bá fẹ́ pé lọ́bí wà sí pé ẹ fẹ́ kọ́ wá sí sí yóò wá sọ fún yín pé níbo làdúgbò níbo mú yóò sọ wá chájì yóò wá chájì yóò ní owó mi one fifty ni kò tí ó sì ti gbowó sọ ẹlòmíràn ni ẹlòlórí àwọn ọmọ ẹni kó sàlàyé àwọn ètò fún àwọn ètò owó jẹmọ́ ẹ̀dà ẹsẹ̀ láì sùn kúlà láì sùn kúlà kan àti láì sùn kan àti gidi iye báyìí iye báyìí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí bá ń gbogbo sọ́jọ́ ọ̀nà nítorí ayé nítorí owó nítorí ipò nítorí kálíbà mọ̀ mí nítorí kálíbà mọ̀ pé mo ní mímọ̀ wọ́n ló tòun yóò ṣe wàhálà kódà yóò wọnú funfun lórí ẹ̀ àmọ́ kò ní gba aládàá kankan lọ́dọ̀ torí pé ni ni wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu ddin tápẹ̀yẹ̀ sójú ọ̀nà ọlọ́run èyàn máa fi wá ojú ọlọ́run ni èyí ṣe ń torí kálíbà fún nínú àwọn ipò ayé èyí wọn gbọ́dọ̀ máa kòkò sójà náà lọ́wọ́ sórí pé èmi náà mo fẹ́ máa pè àwọn èèyàn kẹ́lẹ́ bá mọ̀ mí àbí bẹ́ẹ̀ sì kọ́ àwọn mẹ́rin lọ́wọ́ ń bẹ̀ wọ́n ní àwọn mẹ́ta péré ni ẹ láàlẹ́ ìwà mọ́ àwọn èèyàn kéré táwọn èèyàn bá pọ̀ ní kẹ́kọ̀ọ́ wá onítọ̀ owó kòkò sójà náà lọ́wọ́ anábìsọ fún Ali oníyà Ali oníwà Ali oní láàá yà bí ọlọ́run bí kàrẹ́ nílẹ̀ wà àdìdà ẹ̀rì anábìnrin àlì máa lè jíṣẹ́ ọlọ́run ìbá jẹ́ pé ẹnìkan ṣoṣo taa jẹ́ pé ẹnìkan ṣoṣo òun náà lọ́lọ́run ma fi mọ̀nà nípasẹ̀ rẹ̀ khairun laka min ni'am ó ju àwọn lọ lásìkò ànábì bí ìgbà tí wọ́n pè yàn ní bùnmọ́níà ànábì ní kí wọ́n wá kó àwọn ràkúnmí pupa àbí ẹṣin pupa yìí kí wọ́n kó wá sílé rẹ̀ kọ́ wá kọ́ rẹpẹtẹ oró yẹ oró yìí kò tó kó fẹ́ẹ̀dẹ̀ kan mọ̀nà sójú ọ̀nà ọlọ́ ìtumọ̀ ni pé kí wọ́n kó gbogbo dọ́là sí ayé pásítálìs euros reals náírà kọ́ wá bì sínú hall kọ́ wá ní lọ́wọ́já ìwọ ló ní o ànábì ní kò lóore tó kó o tẹ nìkan sínú Islam látara aládá tọ́lọ́run ṣe kalẹ̀ fún ẹni tí ń pèsè sójú ọ̀nà ọlọ́run tó bá di jọ àlìkìyàmà àyẹ́pẹ̀tọ̀ sí bí ẹgbẹ́ ẹmọ́bọ̀ ajọ́rẹ̀ ẹgbẹ́ wa ẹwà ajọ́rẹ̀ ẹgbẹ́ wa ẹni bá ti wá ó sì máa bàjá ìfẹ́ ń kírun ẹni nígbà rẹ̀ ọba lẹ́wọ́ kan yóò ní kí sára wọn àyẹ́pẹ̀tọ̀ sí bí jàmáà wa a máa ń pèpè sọ́dọ̀ ọlọ́run ni nínú ẹ̀sìn ọlọ́run a máa ń pèpè sí lórí jẹ́ pé àwọn tó máa ń pèpè síbi ẹgbẹ́ tó ń pèpè síbi ìjọba wa ilé tí èèyàn bá ti ṣe mẹ́ńbà mọ́ ilé náà ni wọ́n fàwé ẹ̀yà wọ́n bá òun òun ní fún ti kúrò lára wọn ìgbà rẹ̀ ó ha wọ́n ń pèsè sínú ẹgbẹ́ wọn tí wọ́n dálẹ̀ ni ẹjá bẹ̀rẹ̀ ọlọ́run gbogbo ẹni tó bá ti gbọ́ ọlọ́run ọba ní ọlọ́run ọmọ yàrá ní kíńkírun tí ó ṣẹbọ ọmọ yàrá nínú ẹ̀sìn ọlọ́run ọba ẹlẹ́kẹ̀ẹ́ta nínú àwọn qualities tá a gbọ́dọ̀ lára ẹni tí ń pèsè sódẹ́nu ọlọ́run ayẹ̀fẹ́nà pẹ̀lú ọ̀tàlẹ̀ hasana òun tí ń pèsè náà kọjá pé wà àwọn olùmọ̀ṣẹ̀jì bí máa tẹ̀lé ìtí ń sọ fún wa pé ká máa tẹ̀lé ajé àníká máa kírun àsìkò ní tó ààrin kó kírun bọ́dà àníká máa kírun àsìkò ní tó ààrin mọ́sálásí bàbá ní ká máa bẹ̀rù ọlọ́run ká máa ń pòwò lé agbádà rí pé òun lè gba ìfẹ́sì báńkì àbá àníká mọ́ta tẹ́tẹ́ òun náà ọ̀n gbàtẹ́tẹ́ àbá ní ká bọ́sẹ̀ sí náà agbọ́dà ní gbọ́hùn náà olóbìnrin kan sí ìrẹ̀lẹ́lẹ̀ ájí àyín pariwo oníká máa borí olóògbò gbogbo ìjọba kògbè tó jọ́nà ọlọ́run tó bá fẹ́ láṣeyọrí òun náà ó máa kọ́kọ́ tẹ̀lé ìtọ́níkà òyìn ọmọ ṣe kí ni wọ́n máa ṣe ọlọ́run ní mọ́tẹ́kùn olóòrùn ẹ̀ máa lè àtọ́fọ́ alóòrùn ọlọ́run bá ní yá ayọ́lẹ́ bí náà ẹ̀yẹ́ ló gbàgbọ́ pé ní ọ̀nà padà tó fún alóòn kí ló dé tẹ́ máa sọ ọ̀rọ̀ tó jẹ́ pé tó bá di kẹ́ máa wá ṣiṣẹ́ ẹ̀ wá ní ṣiṣẹ́ tọ̀ ọ́ kábùrà mọ́kítà ní ìndọ̀lá ẹ̀ṣẹ̀ tó tóbi lọ́dọ̀ ọlọ́run ni à ń tẹ̀kùn ló máa dà tó fún alóòn kẹ́ máa wá máa pèpè tójú ọ̀nà ọlọ́run àmẹ́yìn náà ojú ọ̀nà ìṣùlẹ̀ lọ. àbá mi ẹbẹ̀rù ọlọ́run ẹgbẹ́ tọ́lọ́run ẹgbẹ́ra lọ́lọ́run àwọn adélé rẹ̀ àrígbó fi àṣòrò ó ti kọ́ ó sì ní gágbára lọ́lọ́run kí ló ń gbára lé àdó àti kí ni ẹmọ́ta ara màálù àti wo ọgbára lé kí tó ní kí ni wọ́n fi ń kọ́ àwọn oògùn eríṣiríṣi wọ́n ló sì dá agbára lọ́lọ́run lórí jẹ́ pé èèyàn lè jẹ́ olùgbòdò sójọ́nà ọlọ́run pẹ̀lú ẹnu lásán àbíkọ́ jẹ́ pé ìwà rẹ yọ́ máa ṣe orílẹ̀ tó ń gbé kí ni ìtàṣọ́ bá rò wà. ọlọ́run bá ní àtàmùrú náà náà sàbẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run bá ní àmà pa àwọn èèyàn láti ẹ̀ka máa ṣe dáadáa wọ́n tàn sáwọn náà fún sakun ẹ̀yin ò ṣe ẹ̀yin gbàgbé ara yín wà á ń kun tòfin lónìí kìtà bá falẹ̀ táàkì lónìí ẹ̀sìn kásìlà ó yẹ yín ọ̀pọ̀lọpọ̀ àwọn fíṣ yọmọ sí wáyé sí báwọn èèyàn wípé ẹmọ́sọ̀ fúnfẹ́ mọ́ ẹmọ́sọ̀ rẹ̀ yìí mọ́ tó náà máa sì parí wá sí rẹ̀ ọ̀rọ̀ yìí ní ọ̀dà lẹ̀ alájà alájì àwọn tá a fẹ́ pè sójú ọ̀nà ọlọ́run wọ́n ní kárí báwa náà à ń tẹ̀lé ìtànsọ afa imam ustaz amir wọ́n tó wá dígbà lè kìyàmà anábìà muhammad sallam anábìà ni wọ́n fi hàn án tó wá dígbà lè kìyàmà wọ́n de àwọn nǹkan mọ́lẹ̀ wọ́n de wọ́n mọ́lẹ̀ wọ́n máa jẹ wọ́n yà wọ́n máa pariwo àwọn yóò máa kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n máa ní àá ah, àbí àlágbẹ́járe ìmọ̀mù lágbẹ́járe àmírù ah, ní èmi máa ń pàṣẹ pé kẹ́ ẹ ṣe ń gbà tí a wà láyé tí ẹni tó bá ti sọ fún yín táyì ń ṣe é lọ èmi ẹ ṣe o wọ́n ní hákù èmi á sọ fún yín wípé ẹ bá ṣe lẹ́yìn máa eléyìí ọ̀dà ẹ bá ṣe lẹ́yìn máa eléyìí ọ̀dà wá àti ìhìn tí a bá ti kó wá sí àbí a kúrò níbi bá a ti ń sọ̀rọ̀ ọlọ́run ibi tó ti ṣèkìlọ̀ ìtumọ̀ nígbà lọ́sẹ̀ òun làkọ́kọ́ tó mọ̀ kọ́kọ́ máa ṣe wọ́n lè torí ẹ̀rọ ọba aláàfi yẹyẹ rẹ̀ ó gbójú ti yọ́lì kìyàmà kọ́lọ́mọ́sẹ̀ wá ní akéwúmọ́ lò kọ́lọ́mọ́sẹ̀ wá ní akéwúmọ́ fòṣìṣẹ́ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àtàwáṣí bilhaq ẹni tó wà gúnfẹ̀ sódẹ̀ ọlọ́run ọba kò ní máa ti jú kò ní máa ti jú kò ní máa bẹ̀rù wípé àwọn yóò bú mi tí má ní kí máa sọ àwọn èèyàn wọ́n máa pèmí lóko mí àwọn èèyàn wọ́n máa pèmí lóko tí ẹsẹ̀ tèmi àwọn èèyàn wọ́n máa yẹ̀yẹ́ mi àwọn èèyàn wọ́n pa mí ìrọ̀ wọ́n ní wọ́n tàwa sọ́wọ́ bìlẹ̀ hàkọ̀ yóò máa ṣe dáwà yóò sì máa la òdodo mọ́lẹ̀ tọ́ba ti lódodo wọ́n ti pa mọ́. sọ́wọ́n àgbọ̀ fẹ́ jẹ́ olùgbòbẹ̀ sọ́dọ̀nà ọlọ́run bí pírẹsidẹ́ntì ń bẹ́ ń kalẹ̀ ó sòdodo rẹ ọba ìlú ń bẹ́ ń kalẹ̀ ó sòdodo rẹ ọgá rẹ ń bẹ́ ń kalẹ̀ ó ẹni tí ń tọ́ tí ń bọ̀ olówó yóò wà ń kalẹ̀ ó sòdodo. nígbà míì èyí máa lọ́rọ̀ ń àbí mutí ọwọ́ wà ní wàásí àbẹ́kọ́ dárúkọ rẹ̀ kọ́ lọ́bà lójútì wọ́n ní bẹ́ẹ̀ nìkan tó bá ṣe ń tí ọ̀dá ànábì ọwọ́ sọ àmọ́ kò ní lójútì ànábì oní máa bá lọ àkọwá mi yẹfa alú na kaza wa kaza ẹ̀mí ìwé ìṣe wa àbá ìṣe akọrin àbá ìṣe sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ méjì àbá àti ìṣiṣẹ́ ọlọ́run pàlà àbá tó ń sọ̀rọ̀ ọlọ́run kìí ṣe ni yẹ̀yẹ́ òjíṣẹ́ ọlọ́run lẹ́yìn àwọn ẹ̀mẹ́bí ọ̀rọ̀ nù àwọn ọgbà àwọn ni náwọ̀lọ́lá fún àti sọ́lẹ̀rùn tí ó bá ṣe ọlá ọlọ́run àtàwọn àfáà tí wọ́n ń sòdodo lórí ilẹ̀ ọlọ́run lẹ́sọ́ọ̀rọ̀ náà ṣe méjìlélẹ́bàá àwọn èèyàn bá di ẹranko lórí ilẹ̀ ọlọ́run àwọn ọkọ̀ rẹ̀ ó ti dà gẹ́gẹ́ bí ajá ẹlẹ́bẹ̀ẹ́ àwọn èèyàn máa rìn ní gbígbàtà ẹnako bá rìn wọ́n máa wà bí ẹnako àmọ́ torí àwọn àfáà tí wọ́n dákẹ́ ọlọ́run anẹ́bùsọ ọlọ́run anẹ́bùsọ iná ló di ayọ́ dà yìí gbọ́dọ̀ ká yọ́ da báyìí ayọ́ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́pàá ṣàjọ da àdúrà yìí lọ. àwọn ọ̀gá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀karùn-ún nínú qualities tá a gbọ́dọ̀ nílára ẹni tó ti dáwà àṣẹ́kọ̀ wọ́n máa fẹ́ sòrò lórí gbogbo ohun tí ń bá ń gbọ́ tọ́ba ti ń pa àwọn èèyàn sákèèsí wọ́n wá dájú yọ wọ́n máa sọ̀rọ̀ láìda wípé ẹ̀ kò sí ti gbogbo nǹkan ló máa rí gbogbo nǹkan ní ọ̀dá gbàgbélé yóní ọ̀dá gbàgbélé yóní ọ̀dá tọ́wádá wọ́n ní kọ́ mọ́ sórí burúkú gbogbo níbi òòsà gbogbo níbi ẹ̀ṣẹ̀ ọwọ́ ló ń tọ̀rọ̀ pé èyàn tí ọ̀dá ni ọwọ́ ń sọ̀rọ̀ láì dáa wọ́n ní kò sẹ́ni kájọ́ ọmọ jíṣẹ́ ọlọ́run tí wọ́n ní máa pariwo rẹ̀ wọ́n pe ànábì ní wèrè wọ́n ní wèrè yìí ọlọ́ni wa máa ṣe àdúgbò kan bí mo jìnnà ọlọ́run bá ní ọ̀rẹ́ yìí ni ẹ̀yin náà máa ẹ bá gbé kì í ṣe wèrè wọ́n ní ànábì ṣáà èrò ni wọ́n ní akọrin ni orin nípa owó kò wá sí ọlọ́run kà yẹn olórin ni ọlọ́run ní ànábì ọkọrin ọmọ wà bí kọ́ni ṣáàhìrì wọ́n kó tó pé ànábì wọn ní ṣáàhìrì wọ́n ní ológun ni ẹni tá a ṣàfi tí ò mú aná nǹkan fi kọjá aṣojú wo kò ológun ni ọlọ́run bá ní fi wọ́n lẹ̀ ìwé ìṣológun òògùn kí wọ́n gbára lé aláàlú ṣe kí ni ìlọ́gbà. ọlọ́run ní wọ́n máa yẹ kúrò lóhùn ọlọ́wọ́ bá ní ilé ànábì máa ṣe sùúrù lórí gbogbo àwọn ìgbọ́kúgbọ́ tó bá ń kékeré ní tó ọba ń gbọ́ wà jùlọ mú ajọ́rọ̀ ìjẹ̀bí ńlá kọ́lẹ̀ èèyàn wọ́n lòdì àwọn tí ọba rí pé kọ́ èèyàn wọ́n lòdì lọ́gbà kọ́ wá jẹ́ ajọ́rọ̀ ìjẹ̀bí ńlá ọlọ́dún jẹ̀mí kọ́ jẹ́ odì tó lẹ́wà ní odì tó ní ẹwà nínú ìtumọ̀ ẹni pé mọ́ ìpàdé àná àwọn lọ́wọ́ kọ́lọ̀ ń fọwọ́ mọ̀dà sọ́kù mùsùlùmí lè kura seventy three verse ten nínú àwọn kọ́ níbi ìṣẹ̀lẹ̀ tó fẹ́ tó ìfọdọ̀ lọ ọlọ́run ọba àyẹ̀kún náà lẹ́yìn alìjáde kó jẹ́ èèyàn tí ara rẹ̀ balẹ̀ ẹni tó kó èèyàn mọ́ra ẹni tẹ́gbẹ̀rẹ̀ rọ̀ ẹni tẹ́gbẹ̀rẹ̀ rọ̀ èèyàn tí èso kúròrò ọlọ́run wá bá ní nínú wọ̀láwọ́ tó tẹ́fà lọ tápé ọba lé ní tó jẹ́ òkúròrò dáíyà tó jẹ́ òkúròrò tẹ́lẹ́ríyà ó lé tápé ọba lé ní láǹfàdómìn haúlì ó ní lẹ́nì kankan tí ó gbàdá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n nìkan lọ́mọ ríra rẹ̀ àmọ́ nínú àánú ọlọ́run ni pé a ní kò ṣe súnmọ́ ẹni wọ́n fẹ́ pé ìfẹ́jọ́ ọlọ́run ọba yóò ní faradà yóò jẹ́ nìkan tí yóò ṣe súnmọ́ kọ́lá kìí sóhun nìkan ní ọ̀rọ̀ wọ́n ní ọ̀rọ̀ ẹnu rẹ̀ gan yóò kí ni yọ́ lẹ̀ yọ́ máa sọ dédé òní sẹ́pẹ̀lẹ́ yà òní máa bú yà òní máa yẹ̀yẹ́ yà ọ̀fẹ́ pé èso ọlọ́run ó ọ̀fẹ́ pé Musa nígbà wọn fẹ́rẹ̀ lè bá fẹ́rẹ̀ àrùn ọlọ́wọ́ ní fọkúrò aláhùn káwọn lẹ́yìn náà ọ̀rọ̀ tọ́rọ̀ ní sọ fún ọ̀rọ̀ tọ́rọ̀ ní kẹ́síkí ní kẹ́sọ fún fẹ́rẹ̀ àrùn làálọ̀ wẹ̀ tàdákàrọ̀ àwọn yàkṣà bóyá olè bẹ̀rù ọlọ́run bóyá olè gbà wá àṣì látọ̀dọ̀ yìí sọ́tùtọ̀ ha ayà àfọ̀dífọ̀ ẹ̀yọ́ mọ̀ yá wọ́n ní àfáwà Yahya ọmọ Mu'az nígbà tẹ́nì kan ka ayé fún babaka lọ́ba bu ẹkú afáyàyà ibn Mu'az lọ́ba bu ẹkú nígbà wọn ka ayé yìí ayé àwọn ni wọn kà fakula lahu qawlan layyina ọlọ́ni Musa àti Haruna ọ̀dọ̀ fìlà ọ̀dọ̀ lẹ́ lọ́wọ́ ẹ̀sọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ẹjọ́ ọ̀rọ̀ yẹn lẹ̀ ẹ̀dàsọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí pé ọba ni àbáyá ayé abúlé Mu'az ọwọ́ ní kí lọ́pàá lẹ́kún ó ní tó pa òun lẹ́kún nínú àyà yìí ni pé ó ní tàkọ́lẹ̀ haza ó ní ìwà haza rẹ̀ kuka, bímọ iye kú ánàlì ìlà onígbà wọn jẹ́ pé ìwà ọlọ́wọ́ ọba ọwọ́ ó ṣẹ̀dẹ̀ fún ẹni tí ń tẹ̀rẹ̀ lọ́lọ́run ọ̀pọ̀ tó báyìí ẹni tí ó ṣe dẹkùn fún pé ká sọ̀rọ̀ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ fàkẹ́yìfà rífù kókà bíman yẹkúlù àǹtẹ̀lẹ̀ ìlà ẹni tó wá mọ̀ tó lọ́wọ́ bá ń bẹ bóò ló ṣe wá sànù rẹ̀ bóò ní àánú ló ṣe wá tó lọ́dọ̀ rẹ̀ nígbà tó pé ẹni tí ń sànù rẹ̀ kíta bá rẹ̀ sọ́jọ́ náà lọ́wọ́ ẹni tí ẹni kẹfẹ́ rí kẹfẹ́ tó pẹ̀lẹ́ ní ọlọ́wọ́ bá tó ní ọ̀nà rọ̀ búkúmùlà àlá ó lè mi ní ọlọ́wọ́ bá ayé tó ga jùlọ ọlọ́wọ́ bá aláwa ní kábà sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kábà sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí fìràhùn nígbà ọlọ́wọ́ ní kábà fìràhùn náà sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kèfè ní tó tó pẹ̀lẹ́ ọlọ́wọ́ bàkúlà aláhùn káwùlà lẹ́yìn náà ọlọ́wọ́ ní Mùsá Haruna bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò lè bá gbọ́ gbọ́ gbọ́ ṣe mọ̀ pé kò ní ṣe kí ni kò ní gbọ́. methodology of dawa ọlọ́run ọba àlá nígbà tí ọwọ́ ń sọ fún wa pé ká máa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ẹni tọ́jọ́ kẹsẹ̀ rí ẹni tí wọ́n ti ń kírun tó gbọ́ lọ́n gbọ́ kí ló dé tà ní bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ aláàánú lọ́lọ́wọ́ bá ẹnì kọ̀ọ̀kan wa gbogbo dáwà tá ń ṣe kọ́lọ́mọ́sà ìgbà lọ́wọ́ wa mọ̀sọ̀lẹ́yàtú àdáyé àti ma àwọn fásitì dá ìyà Quality of dá ì ẹni tí pípẹ́ sọ́dọ̀ lọ́rọ̀ ọba bó ṣe gbọ́dọ̀ rí ìlà ti sọ̀ rí kí wọ́n á lọ àwọn responsibilities àwọn iṣẹ́ ògangan ni ẹni tó pèrè ní dá ì ẹni tí ń pègbè sódà lọ́wọ́ ọba tí ó máa ṣe kí làwọn iṣẹ́ tí ó máa ṣe ń ka nítorí àsìkò bí ẹ̀kọ́ kò tí mo ní tẹ́lẹ̀ bá ní òun fẹ́ ti ṣe ọlọ́run òun fẹ́ pèpè sójọ́nà ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin àkọ́kọ́ iṣẹ́ tí ó kọ́kọ́ máa pèpè lẹ́bẹ̀ẹ́ òun náà ni kọ́ máa sọ fáwọn èèyàn tí ń pè ìtẹ́ máa sin kàmí ọlọ́run aláàlọ́ba tá a máa ń sin lónìí kan aláàlẹ́kan náà ni ọba tá a máa bẹ̀ tàbá níṣòro ẹ̀yọ́ máa ya ọdún mẹ́wàá lànàbí fi ń pèpè lọ sí la ilaha illallah tí wọ́n kírun wọ́n kírun lọ́dún mẹ́wàá ní mẹ́ka wọ́n ń jòkó báyìí ọ̀rọ̀ látà lànàbí ọba wọn sọ nínú ìdílé tí látà ni wọ́n sìn wọ́n bá wọn sìn náà nínú ìdílé tí mọ̀mẹ́ta ni wọ́n ń sìn òfàkà ní jẹ́bẹ̀ wọ́n bá wọn ṣe mọ́ nínú ìdílé tí òfà ni wọ́n ń sìn wọ́n bá wọn bọ̀ òfà bá wọn báwọn náà ṣe sọ fún àwọn alájẹ̀bù wípé ẹ má bá wọn ṣe agẹmọmọ́ o ọlọ́lọ́dágẹmọ ta ló dágẹmọ máa sìn tọ́ dání ọ̀pá wá dání fún ọni tá wá èyí tó ti bọ́ dání ní ọbọ́ ọlọ́run ò fi ẹnu agẹmọ kò fi bọ́ lùsẹ̀mí wa kò ní ẹ̀ka tó lè fẹ́ fún wa ọkàn wa ń bẹ̀rẹ̀ ọlọ́run ní tabaraka lẹ́bí ó ní tabaraka lẹ́bí ọlọ́run dání pípẹ́ ní fún ọlọ́run ọba tó lè fi ọwọ́ rẹ̀ ní gbogbo ń tẹ̀ wọ́n wà wọ́n wà ala kulli shay'in qadir ọlọ́run ní kò sí pípa àwọn ọ̀ká ẹ mọ̀ tó lọ́dọ̀ orí mọ́ ọ̀dọ̀ òun ní kẹ́sí kíní wa sábà tí ń bá wọn sọdún agẹmọ ọwọ́ náà kìí sì sí mẹ́ta ọ̀pàdà jáde kọ́ èyàn ní jáde ńbẹ̀ mọ́ torí pé ẹbọ ńlá ni ìnáwó máa ń ṣe ìgbè ńlá ọlọ́run ìwé tó máa lé kankan míì ti ń bọ́ ẹ̀tọ́ sí ọlọ́run tí ń sìn ìtọ́jú kó sìn ọkùnrin àrùbọ̀ lọ́wọ́ alẹ́ ìlìjẹ́nà ọlọ́run bá ní àlìjẹ́nà dé o kò ní wà àlìjẹ́nà o wà máa wá iná ní ọwọ́ kọlọmọsọ̀rọ̀ lọ́mọ náà o mọ̀ásùwò jaban anábì ní kọlọ yaman kó lè fi dáwà anábì ní yàrá mọ̀ás ìnáka tàbí káwọn alẹ́lẹ́ kìtàbì àwọn tó mẹ́lẹ̀ lè ṣe dáwà fún tọmọtí Àkọ́kọ́ ọ̀tọ́kọ̀ọ́kọ́ fòwọ́lọ́rẹ̀, tọ́lá ní Yemen, ọ̀rọ̀ la ilaha illallah ni kò bá wọn sọ wà á ní Muhammad rasulullah nígbà anábì lòdì sí ọlọ́run tàwíìdì lànà kọ̀kọ́ ayọ̀ dáì ayọ̀ alimudir ayọ̀ imam ayọ̀ alimustar ayọ̀ sheikh wọ́n ní gbogbo dáwà tó bá fẹ́ ṣe kí ló dáwà rẹ̀ la ilaha illallah torí pé bọ́ bá fi rún bọ̀ rẹ̀ ẹgbẹ́ òwúrọ̀ kò nínú ẹni tó ìgbọ́lọ́gbọ́ tí ń gbà rẹ̀ kò láwẹ̀ ẹni tó ìgbọ́lọ́gbọ́ ìṣògùn tajà ìṣògùn awọ́rò ìdè gẹ́mẹ́dì ìṣògùn kẹ́mọ́ra ìṣẹ́gbẹ́ awọ́ ó dára àpapọ̀ láwọn wa yóò bá gbogbo iṣẹ́ rẹ̀ jẹ́ òní bá lọ́dọ̀ ọlọ́run náà iṣẹ́ iṣẹ́ iṣẹ́ òun náà máa kọ́ wọn bí wọ́n ṣe ń kírun bí wọ́n ṣe ń gba àwẹ̀ bí wọ́n ṣe yọ hajj ẹlẹ́ẹ̀kẹta nínú iṣẹ́ dáríyà òun náà nípa máa kọ́ àwọn èèyàn ní ìwà rẹ̀ Kama máa tọ́jú òbí wa ká máa tọ́jú òbí wa ká máa tọ́jú aládọ́gbé àwọn níbọ̀ wa kama máa ṣe dáadáa sáwọn ọmọ ìyá mùsùlùmí ká máa ṣe dáadáa sáwọn tí è ṣe mùsùlùmí kí ni mo fi báyẹ̀ ká máa ṣe dáadáa sáwọn tí è ṣe mùsùlùmí ìyẹlẹ́ fún bàbá olóró ọmọ ọmọ tó bá ń pa ọmọ ọmọ olówó tí ọba tó bá rẹ̀ ó lè kí bàbá kìí sẹ́yìn ìyá kọ̀ọ̀kọ́ bẹ́ẹ̀rẹ̀ sunday ọmọ sílẹ̀ dá sí ọmọ ìrànlọ́wọ́ ọmọ gbígbẹ́ lu tó bá rẹ̀ lọ lókì tó bá fi jẹ́ lébọ̀ rẹ̀ òníwádìí ẹ̀sìn tó ń sìn wípé lébọ̀ rẹ̀ ni ọmọ sílẹ̀ dá sí ẹni rẹ̀ tí ń ṣe nìkan lò ní ṣe ni lò ní bá ṣe eléyìí ni ṣe dá ìyà inú ṣe dá ìyà òun náà ni pé yọ́ máa lé àwọn èèyàn jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí máa tí máa ń ṣokùnfà ìparun àwọn ẹ̀ṣẹ̀ ńlá tí máa ń ṣokùnfà ìparun especially lásìkò tá a wà yìí two thousand and twenty one àwọn ẹ̀ṣẹ̀ mẹ́wàá kan bẹ tọ́jọ́ pété tara bọ́ ayé èèyàn bàjẹ́ ọ̀run bàjẹ́ alákọ̀ọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì tẹ́rí ẹbọ yẹn àwọn ọmọ secondary school wọ́n ní ìfẹ́ bọ́ọ̀ àwọn ọmọ kọ́ọ̀tù tó wọ́n bẹ ní ọwọ́ ń bí àdúrò sí àwọn ọmọ kọ́ọ̀tù tó wọ́n wà ń bí àdúrò sí wọ́n sí ẹ̀rù bà wá tó bá ti káàtì wọn ní ká mọ̀ bẹ̀rù mọ́ àwọn tá a bá fẹ́ jíṣẹ́ lọ́gàrùn-ún ẹ̀sẹ̀ kí ni ẹ̀ẹ́dá àwọn ọmọ akọ́sẹ̀ ni wọ́n mọ̀ pé iṣẹ́ awo ni wọ́n ṣe kí ni ni wọ́n ṣe ẹni bá sì kú sínú bọ̀rùsà ibẹ̀ ni wọ́n wọ̀ lọ́rùn iná òṣèlú jáde máa ó tó fún ẹgbẹ́ obìnrin yọ ọkùnrin yọ bọ́yà bọ́dẹ́ lẹ́kẹ́rà bá ní ọ́ bọ́ọ̀ bá kú ọmọ ẹ̀rọ bá kú gbogbo ẹni tó ti kẹ́kẹ̀ẹ́ fòrí tó ti jáde láyé kò ní wà ní jẹ́nà lẹ́yìn náà ká máa kó nínú Islam kálà lọ ní ẹ̀sìn míì nínú àwọn aburú ńlá ni ànídákẹ́ àmà pé àwọn èèyàn àmọ́dí kìrìsìtẹ́nì wọ́n lọ chọ́ọ̀chì olóòrùn olùgbòlùgbò òrìṣẹ́ ló ń fi lọ chọ́ọ̀chì wọ́n ní kìrìsìtẹ́nì ti lọ chọ́ọ̀chì láàárọ̀ mọ́ndé sóhun níṣẹ́ lọ́wọ́ àárọ̀ mọ́ndé tí chọ́ọ̀chì lábọ́ lọ láàárọ̀ mọ́ndé rẹ̀ àbí fiṣẹ́ kí ló dé gbẹ̀jú òníṣẹ́ àwọn tí òníṣẹ́ náà pọ̀ lọ́rùn rẹ̀ pẹ̀tẹ̀ wọ́n ṣe ibú torí òun náà wà nínú campus bára wa lásìkò ẹni bá ṣe ta ló sì dàrú yóò tó wá wọlé ọlọ́run ẹni bá ṣe ń ni ọkùnrin àtọkùnrin kan máa fẹ́ra wọn àwọn orí burúkú tó gbajúmọ̀ nìyẹn tá a kọ́ látọ̀dọ̀ àwọn ègbó àwọn géè ìwọ́n tó ń bọ́kùnrin lásìkọ̀tọ̀ ọjọ́kùnrin wọ́n ní àkùkọ adìẹ àti adìẹ àwọn ni wọ́n máa ń gbọ́ra wọn ati ẹran àti akọ ẹran ni wọ́n máa ń gbọ́ra wọn malu màálù àti akọ màálù wọ́n máa ń ni wọ́n máa ń gbóra wọn àwọn ẹranko gẹ́rẹ́ abo àtakọ ni wọ́n máa ń súnmọ́ra wọn àjẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ tún burú ju kọlọ àwọn ẹranko tún ní wọ́n tún ṣẹ́kí ni wọ́n tún àdìbáyọ̀sì jù ọ lọ wọ́n tún nílà àkẹ́ ìjù ọ lọ ó ní wọ́n tún pé lọ àwọn ẹranko wọ́n ọ akọrin náà àtàkọrin náà gbọdọ̀ ara wọn lesbianism lesbian wọ́n pọ̀ ní gbogbo àwọn institution rẹpẹtẹ orí ibú ni obìnrin àti obìnrin tí wọ́n bá ń sọ̀rọ̀ tí wọ́n bára wọn lásìkò ẹ má dákẹ́ ẹ má dákẹ́ o torí wọ́n padà yọ wọ́n padà sunkún ọkùnrin àtọkùnrin àwọn géè ẹ má dákẹ́ ẹ má dákẹ́ tí wọ́n lára bá dé yọ padà kẹ̀yìn náà lẹ́yìn náà àdágáàrí àwọn olórin àwọn ní music àwọn àdáwò tó wà lérí ayé ni bẹ́ẹ̀ bá ti ń gbọ́ music yóò jìnà sọ́lọ́ bẹ́ẹ̀ bá ti ń gbọ́ music àṣetáni oṣù mà lẹ́yìn náà ká máa mú gbé ká máa mú kí ká máa mú jọ́ ọ̀dọ̀pọ̀lọ́ wa rú ọ̀pọ̀lọ́ tó lọ ń tò síbẹ̀ ó wúlò fún bàbá rẹ̀ tó ṣe wàhálà lérí ẹ̀ ìyá rẹ̀ tó ṣe wàhálà lérí ẹ̀ wúlò fún máa tọ̀gbà tó ṣàgbó lẹ́yìn pé kò kéèrè ló ṣe kí ni kéèrè ló dàrú lókù kọ́lọ̀mọ́dé rí wa rú ẹ mọ́ àwọn onígbóra o ẹ pè wọ́n kẹ wọ́n máa fi wọ́n kẹ sọ́bà wà fà wọ́n máa ṣe rúkìá fún wa wọ́n ṣàdúrà fún wa kéré wọn kọ́ kọ́kọ́ jẹ́ pé wọ́n lọ́wọ́ kọ́kọ́ sára gbangba ó ń bú sí bíbí ó ń sèpèlè gọ́fúnà ó ń sèpèlè pírẹsidẹ́ǹt ó sára gbangba níbi protest ìyá rẹ̀ wà ní bàbá rẹ̀ wà ní ó lè jẹ́ politics ó ń jà lúrú ìyá rẹ̀ wà ní bàbá rẹ̀ wà ní àwọn tó ń jà fún ọmọ tí wọ́n bẹ lábúrò fún ìkàwé nínú oṣù wọ́n bẹ ní tí wọ́n sẹ́dá orí ibú ni káwá fún sódì títì káwá ní ànígbà o olórí ibú kúrò àwọn ọ̀gá wa o olórí ibú kúrò gọ́ọ̀fẹ́ o pírẹsidẹ́ntì wa olórí ibú kúrò àwọn ọ̀gá wa skul kò ní dáa fún wọn o níta ìṣe ni kìí ṣe solúṣà àwọn tẹ́lẹ̀ wọ́n bá tó láàrin ilé ẹnìkan lè jòkó pẹ̀lú wọn níta ìbá fẹ́ wọ́n lè ṣe kí ni wọ́n lè ṣàlàyé fún wọn a kébìlẹ̀ tọ́bátẹ́mọ̀tá tọ́bátẹ́mọ̀tá wọ́n padà yá ò nílé lo sàtífíkẹ́tì rẹ mọ́ ìdáre ìlókùn tó lè gírí pẹ́lẹ̀ láti fi nínú àwọn kíráìmù tó wà lérí ilẹ̀ òun náà ni yahoo olè olè yahoo ọmọ ọ yahoo one! yahoo ẹkún bọ̀ kò sì ní pẹ́ mẹ́rán torí gbogbo ẹni tó bá ṣàbẹ̀sí fún dáwọ́tò mọ̀sílùm alẹ́bí ní èpè tí ẹni tó bá tó bá sẹ́lẹ̀ ọ lẹ́yìn sàbẹ́yìn náà wà bẹ́yìn náà lọ hijab yóò lọ́dọ̀ ọlọ́run ní ọlọ́run fi pàṣẹ sí ẹni tó bá tó kú owó rẹ̀ nínú àkáǹtì akas lọ́dọ̀ túbá ẹ̀ sọ lórí rẹ̀ o tó bá lọ́ dáàbò kẹ́ dáàbò o torí pé owó yọ padà tán ọ padà rinṣẹ̀ débi tí ọgọ́ ogbé mọ́tò dé ọ padà tẹ́ níbi tó ní níyì ọ padà ṣogó lẹ́yìn ìgbà tó ti rẹ́rìn káàkiri ẹ̀kàwé yìí kẹ mójútẹ́kọ̀ yìí tọgbọ́n sàtífíkẹ́tì rẹ̀ kan ṣàdúrà kó oríṣẹ́ gidi kọ́mọgbẹ́dùn òní wọ́n ní owó ṣùkùṣùkù dá wáíwáí òun náà ní ọjà yahoo kèé sọjà tẹ́yàn máa ná kèé kalẹ́ torí ẹni tí wọ́n gbówó rẹ̀ ó ṣe pé ìbá àjẹkẹsẹ̀ èyí lọ́ba ṣe pèlú ọ ìwọ́n tó jẹ́ Ibrahim èpè ìdánilẹ̀ ọ̀rọ̀ ọ nítorí pé òun ló làágùn ìwọ́n wá ń ṣe kíni ìwọ́n wá ń na nínú àwọn kíláàbù tó wà lórí ilẹ̀ onílẹ̀ àwọn obìnrin tí wọ́n ń wọ aṣọ tí ò bóra wọn ò borí wọn ò bo àyà wọn ọlọ́wọ́n bá ní wọ́n lè yẹ̀dẹ̀ nípò náà àbẹ̀kú mọ̀rọ̀ hinna aláàjì wúbi hinna ẹ̀yin obìnrin ẹ̀ máa fi aṣọ ẹ máa fi kọ́fà àyà yìí ọlọ́run máa tóun dá síbẹ̀ kó tó ní máa kọ́fà rẹ̀ ọlọ́run máa pé tí wọ́n bá sí àyà yẹn lẹ̀ wàhálà ni wọ́n máa dá ẹlẹ́sẹ̀ lè rẹ̀ ọlọ́run ọlọ́run ni ó ẹ bò ó ó ní yá ayọ́ nàbí ìyá nàbí kúlẹ̀ àzùwájìkà sọ fáwọn ìyàwó ẹ wọ́n bá náà ti àtàwọn ọmọ rẹ lóbìnrin wọ́n ti sáà ìlú mọ́mìnì àtàwọn ìyàwó olùgbàgbọ́ òdodo yìí ní àlẹ́ yìí nà ń jalè àbí bìbí náà tọ́lá tí ń jáde kúrò nínú ilé wọn kọ́mọ wọ jàlùbá ìyàwó mọ́rùn ìyàwó àfà ìyàwó ṣéhùn ìyàwó olùgbàgbọ́dodo chief servant mílíọ̀dúà ọlọ́run ní àwọn ìyàwó wa wọn gbọ́dọ̀ jáde àbíká jáde bí jàlù àbí bí wíìn pẹ̀lú jàlùbá kákà lọ́wọ́ kankan má rí kò sínú jàlùbá bò táà bá ti máa gbòó àwọn táìmù oríṣiríṣi ní ọmọ yọ́ máa ṣẹlẹ̀ sígbà wọn ní ká kátó wá pàwọn jáde wá wọ nẹ́ẹ̀tì ẹlẹ́mí ọwọ́ nẹ́ẹ̀tì obìnrin ọ jáde lábẹ́ ọkọ ọwọ́ nẹ́ẹ̀tì jáde àwọn sàdúrà sàdúrà aládùúgbò gbàmọ́ àwọn ní coronavirus oyè ó ti sọ wá ó ti sọ gbogbo ọdún lòsì gbogbo àwọn olówó kò sí ìkẹ́kẹ́ lọ́wọ́ wọn mọ́ ẹsẹ̀ ní nínú àwọn kíláìmù tó wà lórí ilẹ̀ òun náà ni kámárìn òhò ẹja lọ lè sọ́fẹ̀ẹ́ káàsì máa dá àwọn èèyàn tí wọ́n bá ń sa àwọn kíláìmù sí ká máa dá wọn lọ́wọ́ ká máa pè wọ́n bá àwọn àbò wọn tí wọ́n lọ́mọdé ìyá ọjẹ bàbá ọjẹ fámìlì ọjẹ ọ̀rẹ́ ọjẹ kọ́dà ẹni tí wọ́n mọ̀ rí ọjẹ mẹ́. kọ́lọ́mọ́sá wọn láàánú ẹni wọn bá tó mú kọ́lọ́mọ́sá jọ sàǹfààní fún wa ọlágbára ọlọ́wọ́n bá wa káṣí lo àwọn wọ̀táìlú ìlà àwọn social media wa ẹ̀jẹ̀ ká lò ó láti máa fi gbẹ̀gbẹ̀ sójú ọ̀nà ṣẹ́rí gbogbo aburú tó wà lórílẹ̀-èdè báyìí èyí tó pọ̀jù látọ̀dọ̀ àwọn òyìnbó ló ti wá gbogbo aburú táwọn òyìnbó ń ṣe mídíà ló ń sun mọ́ wa àdé London rí àdé USA rí àdé Canada rí ọ̀pọ̀lọpọ̀ àdé Germany rí ìdí wọ́n sì ń ṣe níbẹ̀ á sì máa ń ṣe ń bí kò sì débẹ̀ rí nítorí kí ni nítorí pé ó ní access sí social media satellite ní sọ̀rọ̀ ẹ̀dọ́ lórí burúkú bóyá tíìsì ìgbé ẹ̀dọ́ lórí burúkú íńtánẹ́ẹ̀tì ha íńtẹ́tì ìsọ ẹ̀dọ́ lórí burúkú bí wọ́n ṣe ń lò ó fún àyèdá yẹn bẹ́ẹ̀ náà ni akáwọn náà ó lò fún dáadáa báwọn bá ti sọ pé ẹ máa lẹ̀ àwọn sì máa sọ pé ọmọ dáwà lórí fóònù rẹ ó ti dáwà láàlẹ́ ìpàtẹ gbogbo àwọn olórí lórí àti ìpàtẹ gbogbo àwọn olórí bú ayé kò sí ìrùn orí bú kan tẹ́yẹ̀ fẹ́ ṣe tẹ́yẹ̀ ní títà tí ó kọ lórí Facebook kò dẹ̀ sí dáadáa kan tó fẹ́ ṣe nínú ẹ̀kọ́ rẹ àbí nínú ẹ̀sìn rẹ pọ̀ ní láwàfà tí ó kọ lórí kí ni lórí Facebook àjẹpọ̀ Facebook yóò mọ fèsì àdìjánà àdúró àdúgbò mọ fèsì náà fọwọ́ ti wà lórí Facebook wọ́n náà ti gbàgbọ́ ti fèsì àdìjánà tọ́ba tó fi ṣe nǹkan dáadáa tọ́ba tó fi ṣe nǹkan aburú ìbọ̀lọ́ fẹ́ ṣe o ti fẹ́ ṣe náà lọ́hùn àsìkò ya bẹ̀rẹ̀ ọlọ́run bá ní kọ̀ọ̀kan ní gbangba ẹ jẹ́ àlọ́ gbogbo àwọn social media yìí ká lò ó láti máa fi text messages adélẹ́tọ̀ tó dáa wáàsí tó dáa educative ah, clip tá a lè send ká máa send ẹ̀ sáwọn èèyàn báwo ṣe ń send aburú yẹn káwa náà máa send dáadáa dáadáa yóò máa fa aburú yẹn rẹ àwọn yẹn ti di ẹlẹ́bọ̀ọ́ ní true media àyẹ̀ ti dorí ṣìnà látara social media àyẹ̀ ti di apààyàn látara social media kọ́lá àwọn yẹn ṣe bí àwọn olóṣèlú social media àwọn yẹn mutí àwọn yẹn jalè ẹ̀dá kùtùrù tó lọ́wọ́ bá wa irinṣẹ́ ni fóònù wa o ẹ̀mẹ́jì ayá lò ó lọ́nà tó gbà mú àwọn náà ẹ̀já lò káfí kọ́ jẹ́ irinṣẹ́ dáwà irinṣẹ́ kí ni mo pè é dáwà táwọn fi pèpè sójọ́ ni ọlọ́wọ́ bá wa ṣe ẹ fóònù bó ṣe wà yìí jama ẹlòmíì ìtọ́ wà nínú fóònù rẹ̀ tọ́mọ ti kú wáyé ìtọ́ da ni pé kẹsì ara gbé fóònù rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nínú sàárè kẹjọ lọ torí tọ́lá ní kẹ́ tú o ètò náà máa ṣẹlẹ̀ pé hàn ìtọ́ fọ́jú ayé kọ̀rọ̀kọ̀rọ̀ ni ó ti máa ṣe ẹ̀jẹ̀ àmọ̀ pé yàrá

tọ́lọ̀ ni wọ́n tẹ̀lé gbogbo ẹ̀kùdẹ̀kùdẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa náà tọ́lọ̀ ń pè wá àdẹ́bí ń pè wá kòrá ń pè wá àdísí ń pè wá ọlọ́mọdàjá gbọ́ ọlọ́mọdà aláàkójá lè gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ọlọ́mọdà máa ń bẹ tí ká máa gbọ́rọ̀ sí ṣètọ́n lẹ́nu ọlọ́mọdà aláàkóso wa lórí rẹ àtọkùnrin wa àtọbìnrin wa àtàwọn àgbà wa àtàwọn ìyá wa àtàwọn bàbá wa àtàwọn ọmọ akẹ́kọ̀ọ́ gbogbo wa pátápátá láàyè yìí tá a wà ń bí ọlọ́mọdà sí wa lórí rẹ àtẹlẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tí wọn ò tí mọ̀nà tí wọ́n tí rí mọ́lẹ̀ Islam àbí wọ́n wà ní Islam wọ́n ṣe mọ̀náfíkì àbí wọ́n wà ní Islam wọ́n ṣe crimes tá a kálẹ̀ yìí ọlọ́run sábà gbà kúrò lẹ́mí wọn ọlọ́run ṣe gbogbo àwọn olóríire ọlọ́run jẹ́ aláàtì subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu wa rahmatullahi wa barakatuh. wallahu yad'u إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذِلَّةٌ